correct correct people. how are you guys doing welcome back to texas tv we don't carry another tori come on una domot about waiting the sup for inside the palace of oni as we heard dat olori tobi don storm palace with a well cooked meal yes because last week it was queen naomi that came over the palace with cooked meal for kabiyesi and we heard kabiyesi ate everything that Queen Naomi came with, enjoyed everything and was happy playing around with Prince Tadenekawo. Because as it is now, we had that Queen Naomi always come to the palace every weekend to visit uh, Kabiesi so that Kabiesi will have a quality time with Prince Tade. You see? So it be like I said, the, the news of uh, Queen Naomi coming to the palace with well-cooked food has uh, reached the Ororis, and Ororitobi did not uh, hesitate at all. She did not waste time oh, as she come prepare her own food, say she no go stay for Ikoyi, and uh, Queen Naomi will keep on taking over every day by day. That she will not go allow that to happen. Oh. She has to start acting as fast as possible before Queen Naomi go take Kabi a sip atapata like this so for their eyes. Hmm, my correct people na so oloritomi come cook o oh. cook im own food carry storm palace dis morning as we dey hear o oh. but to our surprise we hear that kabiyesi don already order oloritomi and her food outside her his chamber let him go outside and stay because we hear for so long like this so Kabi kabiyesi no dey eat anything at all wey the oloris dey cook You don't tell where wey kabiyesi stop eating their food You know they eat miriam food You know they eat ronke food even elizabeth and temitope where we hear say dem dey calm kabiyesi know they try put their food for in mouth after the rumor of uh, what the cook did how they were you know uh, Olori Tobi cook was it Olori Mariam cook that was putting white white substance in the food So when that one was chased out of the palace, Miriam started finding a way to see that uh, she bribed other cook, which those cooks said no, that you cannot bribe also. Oh. It is better for us to resign and live here than allowing you to bribe us. That is how they resigned. They went to Kabiesi to tell Kabiesi everything. Oh, see what your wife won't make you do and we cannot do it. We pledge our loyalty to you. It is better for us to resign than break that royalty and then left the palace? Yes, about four cook resigned as of that time. And since then, we heard Kabiyesi no They eat any of his wife's food. Hey, you don't say now, this matter. You don tey Kabiyesi stopped uh, eating their food. And all of them knew that because they have not been serving Kabiyesi for so long. But immediately, Olori Tobi get news say, ah, we Queen we came palace last week, oh. He carried food and Kábíyèsí finished everything. Kábíyèsí was so happy. Kábíyèsí enjoyed the food. Olori told me now, Charles, eh, so this woman, she wants to come and take over everything pata pata from us like this, so. now, Olori Tobi left her twins at home because we heard her mother, her mother is there with some maids taking care of the twins. So there is nothing much she is doing and we don't know whether she breastfeed the babies or not. we don't know yes so she can't leave everything patapata prepare food carry enter palace So come and force kabiyesi to eat now that since you don't eat queen naomi food you must eat my own oh. yes you must eat my own food i don't prepare your best meal i don't carry and come now for you to eat as she dey talk dis thing we hear kabiyesi dey laugh at her. dey laugh and finish tell and say make you carry your food come comot Yes, go outside the sh chamber. I mean, move outside. Go there. Go there. Go stand. Or you move into your apartment. I cannot eat. Kabiyesi rejected her food and she was like, What is going on? When I send na prayer where Queen Naomi use hold say, or na juju wey you use hold Kabiyesi because this one don't you don't pass prayer. This one don't pass prayer. Waiting Queen Naomi use hold say like this so because they have done everything possible to see that they draw Kabiesi attentions off where Queen Naomi is. But it is not working. It is not working because Kabiesi himself, he don't see patapata say. You see this uh, fire Why I enter, when I go come out. How I take marry these six Wahala into the palace. And he better ask Kabiesi marry all these wives. Now, now, where he knows Queen Naomi, they important now. because if you not marry this wife you not gonna say ah queen naomi na the best wife for me oh, this woman that god sent oh, ah he will not know that now but as he don't marry plenty wife miriam they give him gbazgbos every day by day Wrong, ronke the same thing the only people where they pity for him, but they are kind of corny is elizabeth and temitope Actually, once she returned back from uk now gbazgbos olori tobi as she born pikin finish she don't start her own so kabiyesi don sit down think hey if i continue like this, na die i go die like this. so this wife of uh, dis my sixth wife dem fit by me and nobody go know yes kabiyesi has had everything and that is why he dey run around to see that queen naomi return back even though some elders did not gree say queen naomi go step a foot into the palace yes so my correct correct people na the matter as oloritobi she don't carry her own phone some palace she talk and say queen naomi no go outbeat beat for this game ah dis matter sef e make me laugh because how come queen naomi no go outbeat out beat oloritobi queen naomi na their mother and dem supposed to know that by now i don't know why they keep dragging everything with olori naomi she's not dragging with you people." She's not fighting any of you people. She has been happy enjoying her life. It is all this Oloris that has been in a competition with her, fighting her every day by day. See that uh, something good did not happen for her? Yes, because they were so shocked that Kabi Kabiyesi said they relate well well with Queen Naomi. They were shocked that Kabiyesi ate Queen Naomi's food. because they didn't expect it. They thought that as Queen Naomi don't come to the palace with her food, that Kabiesi go reject them. As Kabiesi don't talk and say no go eat any of his wife's food. That he will not try it. We heard Kabiesi have a special cook, someone that is cooking for him. But as Queen Naomi carry her food enter palace like this, so Kabiesi was so happy that it has been long. He ate what Queen Naomi cooked and he finished everything. so today as we heard olori she don carry her own enter palace again to force kabiyesi to eat it since you eat queen naomi own you must eat my own and we heard kabiyesi did not agree but you know all these things na wetin dey follow polygamy come because if kabiyesi marry one, one one wife like this so he will not be having all this headache that he's having so my correct people we hear that olori tobi has been outside crying o. Oh. You know, As Kabiesi talked saying no go eat uh, her food, she wasn't happy, forcing Kabiesi to eat it since you were able to eat uh, eh, when Naomi's own that you must eat mayo. Oh. He had Kabiesi rejected that and said no, that uh, nobody should force him to eat any food. And besides, he has said it loud and clear to all the Oloris that he will not be eating anything at all that comes out from them abeg my country people now the matter o oh. mouth drop your comments at the comment section and click on your notification for more updates from us and for my returning subscribers i appreciate you guys thank you so much for always coming by to my channel and for those who never subscribe please hit on the subscribe button like and comment and also click on your notification bell to always get update from us about waiting the sub for inside the palace of oni